الله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أدوك فلو وباوا أترى عليكم إكيالون أتي آنوري kọba anabi wa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé anabi àtàwọn sọ̀hábà anabi wa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo ẹni tí ń bá ń tẹ̀lé lánà anabi wa náà tí ó fi dijọ́ gbẹ̀ndẹ̀ àgbéyàmà olùwàmọ́sá kàwa náà kúnnú o amin lẹ́yìn náà mo kí àwọn àlùfáà wa àwọn ni onínkan tòní àwọn àlùfáà wa Sheikh Yahya Surat ọlọ́run tí ó ní kí ẹ dájọ́ dùnú ìsọ́nà tí ẹ wá ń kà á ó kú oṣù ahlan wa sahlan ó kú ọ̀sẹ̀ ó kú ọjọ́ ó fi wá di pé ọlọ́nà ní kọjọ bá wa láyé kọba wa láyé rọ olùwà mo bá yín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run inú orí ọlọ́run tó ṣe pé bẹ́yàn bá mọ̀ ọ́ ọ̀tọ̀ ọ̀pẹ òun ni kéèyàn nírú ìkan dùnú báyìí lọ́nà gẹ́gẹ́ bí mo ti wí kódò mi ọ̀tọ̀dún kan láti máa wò pé nígbà báyìí ni èyí tí ọ̀tọ̀dún kan yóò tó sùn oṣù báyìí ni oṣù wa ń di ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ń di ọjọ́ ibi eléyìí tó kù sí iná mo rò pé láàrin òní sọ́la ni ìdùnnú náà lọ́lọ́run ó jà fi ṣe gbogbo ẹ̀ o ọjọ́ ìdùnnú ta dá sójú ọ̀nà ìdùnnú náà ló lọ́wọ́ ṣe fún wa ìdùnnú náà lọ́lọ́run ó wà á jẹ́ kí ọ gbẹ̀yìn ẹ̀ fún ìyàwó àtọkọ rẹ̀ àti mọ̀lẹ́bí nídìílé ìyá nídìílé bàbá nítìyàwó àti nítì ọkọ mo fi kíkì yìí láì ní gba àsìkò púpọ̀ torí rọ̀lẹ́ láwà nígbàtá bá fi síjú káyà nísìn magribi ọwọ́lé àwa náà jẹ́ ẹ̀dẹ́rú ẹ̀wò àmọ́bí ọba jẹ́ ẹ̀dẹ́wò pé a máa wá sílá ń sọ̀rọ̀ ọlọ́run tásìkò ó tó táwa ní ìdìde kọ̀gbọ́dọ̀ jẹ́lé ó mẹ́jẹ̀ sí kọ̀gbọ́dọ̀ jẹ́ bí ìyàwó ọmọ àwọn ṣẹ́kì yáyà sọ̀rọ̀ akọ́ ọlọ́run níjà máa padà sí ibú òun lè ẹ́ fi forí jẹ mi pé ayò nígbà mi kí n máa dárúkọ gbogbo ẹ̀yin àlùfáà wa gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin màmá wa ẹ dákun kíkí ti àwọn alájí àyà yìí mo fi kí gbogbo yín náà gẹ́gẹ́ bí akọ̀mi àfa kọmọrùdín ti kí yín lẹ́ẹ̀kan àtẹni tí ọ dákọ̀ àtẹni táwọn náà tó rántí dákọ̀ mo wá kí gbogbo àwa tí àwa bá wọn dunnú náà wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh nígbàtí àwọn bàbá ìyàwó ń fún mi pé àwọn sáfẹ́ kí n wá nírọ̀lẹ́ jímọ̀ ṣé káwo tí wàá bẹ̀rẹ̀ àmọ́ láti wá ń jíjẹ láti bẹ̀rẹ̀ jímọ̀ ni wọ́n ní àmọ́ ẹ̀ wàá báwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run. ń gbọ́dọ̀ sàbòsí àwọn ṣéèkì yáháyá kìí ṣe pé mo rójú wọn inú ẹni tí ọlọ́run sàánú nù ń kéwu ni wọn tí ọlọ́run ọba ní kékewọ́ kápá wọn àwọn kápá kéwu torí rìn èèyàn méjì ní kéwu lónìí o àwọn míì kéńké pé gbogbo ń tẹ́ bá rí àwa náà ké bẹ́ẹ̀ bá ní àyà yìí ẹ̀ lọ́wọ́ àdìsí báyìí bẹ́ẹ̀ bá ní eléyìí rí báyìí ó tún rí báyìí náà ní ti fẹ́ nú àmọ́ gbogbo ẹni ọlọ́run bá sàánú tọ́lọ́run bá ní kíké wọ́ kápá rẹ̀ ntí mo gbà lérò pẹ̀lú kéwù kápá ẹni ni pé gbogbo ntẹ̀yìn ọba ṣe yóò gbé sórí òṣùwọ̀n alikitaabu wa sunna pé ntí mo fẹ́ ṣe yìí o kí ni lànà ọlọ́run kí ni sunna ti anabuwa muhammad sallallahu alayhi wa sallam nígbà táwọn alájí àyà ní kí n wá wọn mọ̀ pé ẹni ó ti gbé e sórí òṣùwọ̀n alkitabu ọ̀sùnà ni wọn kò jẹ́ kí n ní tàrà dúdú rárá àmọ́ láti clear rẹ̀ torí a gbọ́dọ̀ máa dá ìrújú lẹ̀ fáwọn èèyàn ńgbàtí ọwọ́ adi pé níbo wọ́n ti rí inú súnà pé bí yẹn bá ṣe ìyàwó kó tún kọ́ ṣe wá àṣìkalẹ̀ lẹ́yìn lẹ́yìn àlàásárì ọlọ́run kó ṣe àgbọ́yé ìsìlámù rọrùn fún wa jù báyìí lọ. nínú yusrul islam ìrọ̀rùn ìsìlámù tá nàbí máa ké fún wa sallallahu alayhi wa sallam pé àdínú yusrun ìrọ̀rùn lẹ́sìn yìí o kìí sẹ̀sìn nira o olúwa kò ní lára látàrí pé kẹ́ẹ̀sìn wọn o nínú yusuf islam ni atafiriku bẹ́ẹ̀nà lẹ́ẹ̀bẹ́dá ti wà láàdá kama se yàtọ̀ láàrin ntànpè ní bàádà àti ntànpè ní àlàádà torí pé níta bá kó méjèèjì sórí pẹ́rẹ́gì kan náà yóò nira kó se pé ní gbogbo ntí a bá se ní bàádà àti lálàádà òsùnwọ̀n kan náà láàmà fi ń wọ̀n pé ẹ̀rí rẹ̀ dánú súnà pàǹdàbì serú ẹ̀ sọlọ́lọ́hu àdéhùwọ̀sọ̀lá ń gbé pàǹdàbì ní àwòkọ́sẹ̀ wa. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر تنن من لا يرجو الله واليوم الآخر وانا لا نرجي كبا دي أولون تلك يا موسي دا كاين وما بجي bọ́bá ẹ̀kọ́ wú ọlọ́run láti ṣe bẹ́ẹ̀ à ní choice àmọ́ ẹ̀dá kan tọ́lọ́run ọ̀bá ní ó lé nínú ẹ̀sìn ẹ̀mẹ́jà fà lé o ó clear látojú ayé anábuwa muhammad sallallahu alaihi wasallam wípé ọ̀rọ̀ albida àdádálẹ́sìn madhaluha al'ibada ibi tí ó máa wọ òun lọ̀rọ̀ bada ẹ̀rí bàbá ti fa bídíà bàùn bàùn bàùn tá a fà ti ń fi ń bọ́ sínú àlàádáa yusuru islamu yanqalibu ila harajin shadid ìrọ̀rùn tí olúwa fẹ́fẹ́ mi àti wọnú islam yọ wà lé ma wà lọ́wọ́ àmà nàbí ti wọ́nu wa kalẹ̀ sallallahu alaihi wasallam pé walan yushadda ahadun ad-dina illa ghalaba ẹni ọba fa islam lé ju bólúwa ti gbé e kalẹ̀ lọ òun ni ó sú o kí ni mo fẹ́ fàyọ́ ń bí eléyìí ni Pe àwọn àkíyèsí kan bẹ tí ó yẹ ká máa wí lọ́pọ̀lọpọ̀ látàrí tí mo sọ yìí pé ká má gbàgbé pé ìrọ̀rùn lọ́lọ́run fi ṣe fún wa ni wípé bọ́rọ̀ bá dọ̀rọ̀ ìbáadà kí la ń pè ní ìbáadà gẹ́gẹ́ báwọn àlùfáà ti ṣàlàyé rẹ̀ wa ala ra'sihi sheikhul islam ahmad ibn abdulhalim ibn taymiyata rahimahullah ìbùnútẹ́mí àjẹ́ oyé wa nínú tíra rẹ̀ àlùbòdíyà pé gbogbo ń tàn pè ní ìbáadà torí bàbá pé ìbáadà ìbáadà ẹlòmí ọmọ ju ààwẹ̀ ìrún ájì ìbáadà parí gbogbo ń ti ń jẹ́ ìbáadà ni téèyàn fi ń wojú rí ọlọ́run téèyàn dà níyàn pé àtàkọ́rọ̀bù ilẹ̀ lọ́ọ́ bìhàdà bí a ọlọ́run ni mo fẹ́ fi nǹkan yìí sìn ọ́ bọ́bá ti ṣe pọ́rọ̀ ìbádà la pè é ayin ẹnìkan ò ní àṣẹ àti hun ìbádà kan lẹ́yìn anábọ̀à muhammad sallallahu alaihi wa sallam ntẹ̀yìn bá ti ní ẹ̀sìn afẹ́fisìn lọ́hùn ní o afẹ́fisìn ọlọ́hùn kò sẹ́sùn kan lẹ́yìn àpò àbí pé mẹ́rin rẹ̀ wá níbo lànàbì ti ṣerú ìbádà báyìí tòrò ànàbì náà lọ́kìlọ̀ fún wa kalẹ̀ sallallahu alayhi wa sallam pé ìyákun wà muhdathatil umur aṣọ tuntun dá ilé tuntun dá mọ́tò tuntun dá àbídámi òwú àmọ́ nẹ́bí ní tuntun ọ̀dá nú ẹ̀sìn tó ń gbé wáyé o ìyẹn ni pé ntẹ́ mọ̀ ohun lẹ́yìn òun aburú ni o ìyákun wà muhdathatil umur ní ti torí pé olúwa ti pé ẹ̀sìn lójú ayé anabuwa muhammad sallallahu alaihi àmẹ́ ẹ̀rí ẹ dákun torí pé àwùjọ ibi àjókòó lónìí yìí níbi irú ìyàwó àwọn ṣáàzù yáyá irú àwọn tí mo rò pé wọ́n á bá ń bẹ̀ náà la bá àwọn àlùfáà ó wà tá àti ìkéwú náà iná múra ọlọ́run sẹ́yìn láàfá o àbádùá nìkan ọ̀ràn o òun ni pé àfikà là wọ́n lẹ́la lọ̀rọ̀ gbogbo ń tí a bá pè lẹ́sìn gẹ́gẹ́ bí mo ti ń wí àfi ká rí nǹkan gbẹ́sẹ̀ lé o àmúlùwò kí ó le débi pé ntí ọba wọnú tá ń pè ní àlàáda táwa náà ti sọ di yorùbá di àlàáda èyí wọn ò di dandan ká ṣẹ̀ṣẹ̀ rẹ̀ rí i pé báyìí lànà bí ń ṣe ń gbèsè ayé rẹ̀ sọlọ́lọ́hu àríwọ̀sọ̀lẹ̀ nínú rọrùn ni o ṣe rí bàbá wa fà á báwọn kan ti ń fa lónìí ẹ yóò nira irú ẹ làwọn kan fa fa fa fa fa lónìí kọ́ra ń lu lọ́rin tá a ti ń sọ̀rọ̀ yìí báwọn ìyàwó wọn bá wá gbé ọbẹ̀ kaná tí ń hó èyí tí wọn fi mú síbí tí wọn èrò tí wọn ètò wọn wá lọ jági ní títorí pé wọn ò rí lákọọ́lẹ̀ pa ànábì lò síbí. Si anabi ò lo síbí lóòótọ́ kò rújú sallallahu alayhi wa sallam àmọ́ ǹjẹ́ nìkan lo síbí yataqarrabu biha ila Allah ẹnìkan fi síbí sin lọ́hùn àwọn tí èlòmíì ọwọ́ á sì gbọ́ ni pé ọ̀dà téèyàn bá ìbádà wọ̀ béèyàn bá fi oúnjẹ téèyàn sínú ńkọ́ tí ń gbáwẹ̀ kò sí ní ta lè yọ ìbádà ń bẹ́ àníyàn ní máa chéǹjì àláàdà di ìbáadà ara sẹ́ta níyàn máa ṣe nù alẹ́ ìbáadà ọ̀dà níyàn ọ̀dà níyàn ẹnubọ́ ọ̀bá dà níyàn látàṣẹ́hù kọ̀ wọlé ò ní gbalada àmọ́ àlàáda àníyàn ló lè yí padà kókó lálàáda kọ́ wá di kíni kò dẹ̀ ìbáadà àmọ́ lópin ìgbà tó bá wà ní ojúpọ̀nà àlàáda inú rọrùn ìsìláàmù ni pé olúwa fààyè gbà wá lópin ìgbà tá a bá ti lòfin ọlọ́run òun làwọn àfáà máa sọ pé ntí máa wọ báàbò làádà huwa alhalal awul haram ọ̀rọ̀ aládà òfin tiẹ̀ ni pé halali ni àbí haramu ọ̀rọ̀ ìbáàdà ni pé sísúnà ni àbí bìdíà torí bàbá rọra láàrin yìí a padà mọ fanti ọmọ sọ onísúnà lẹnu lápèjúwe ń bọ̀ wá bí eléyìí tá a wà yìí o ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó ahlùsúnà òun náà ń bímọ àwọn ìgbọ́n rẹ̀ sì ń bí àwọn àbúrò rẹ̀ ń bí wọ́n sì ń kó ti wọn. àwa wá gbọ́ súnà yé débi pé kọ́dọ̀ gbọ́dọ̀ dínran. àkíkọ ẹ̀ẹ́dùbáwọnẹ́sì gẹ́ fisi náà ra lọ ha fáwọn èèyàn mọ̀lẹ́rítà nẹ́bì tí ń dínran mọ̀lẹ́rítà nẹ́bì tí ń roka fáwọn èèyàn a ti fẹ́ gbé ọ̀rọ̀ àláàdà àfẹ́ wọ̀ ní túláàsì àfẹ́ wọ̀ lásọ ìbáàdà bẹ́ẹ̀ bọ́ bá wọ ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ à ní choice mo ti wí àmọ́ kò rí bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀rí tó pọ̀ kọ́dà nígbèsí ayé anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam náà antum adra bi umuri duniyakum anabi ní ah, bọ́bá jẹ́ pọ́rọ̀ ilé ayé yín ni o kọ́dà ẹ lè mọ̀ ẹ́ jòun lọ o àmẹ́ rí bí n bá jíṣẹ́ fún yín pé báyìí lọ́lọ́ ní ẹ ṣe èyí ń lẹ̀ gbọ́dọ̀ bí mi pé ṣe torí bẹ́ẹ̀ torí náà ẹ dákun tí mo fẹ́ fi ṣe mọ̀kọ́dímọ̀ ọ̀rọ̀ mi nìyẹn òun ló jẹ́ kí n gbà láti wá torí mo mọ̀rú ẹni tó pè mí pé bí àwọn náà bá rí i pé nǹkan kan rọ́ǹgì ń bẹ̀ wọ́n ní fi lọ mi èmi náà wá wò pé aládàá wa ń lọrin wọ́n ní aládàá wọn ń bòmí náà wákà làwọn ẹ̀mí ọ̀ dá lónìí tí wọ́n mọ̀ tàdíreke àbí kéńgbé ní tàwọn míì àwọn míì ó sì lólórin tí wọ́n ó pè irú òní pé ìwọ ni ọkọ wá kó tó di tọ̀la gan báwa bá wá wò pé ah báwa bá jòkóo tá à ń palẹ̀ mọ́ pé a ṣe ìyàwó lọ́la ẹnu bá bá jòkóo nìna aládàádáadáa ni èyí tá a fi mọ́ sọ́ńtì ọ̀dà kábàárà wa sọ̀rọ̀ ọlọ́run min hadal bab wallahu alam olùwọ̀ba lọ́mọ jẹ́ nìkan kan wa lọ àmọ́ bó ti hàn sí mi ní mo rò pé bẹ́ẹ̀ náà lọ́ hàn sáwọn ustaazu wa yahya torí bàbá rẹ lomiin tí ọmọ wa wí nǹkan miin àmọ́ ntọ́ jẹ́ àkórí rẹ̀ òní kẹ́ ẹ dákun ẹni ọlọ́run fi ṣẹ̀rí àrán ó sòpin ya rẹ̀ ọ̀tọ̀ ní ojúpọ̀nà ọ̀rọ̀ ìbáadà ọ̀tọ̀ lójúpọ̀nà ọ̀rọ̀ àláàdà bàbá falẹ̀ bí mo ti wí bí mo ti wí níjọ́ kan bìkan pé á padà bá a débi pé. Pe àwọn ọmọ haúsó bí àwa yorùbá léèrè pé ìmọ̀lẹ̀ ti rẹ́rì kéèyàn ọmọ jẹ tuwo ìmọ̀lẹ̀ ti rí kíni mo ẹ̀rí ẹ̀dà pé kéèyàn ọmọ jẹ tuwo àwa náà pé mọ̀lẹ̀ yìí náà ti rẹ́rì kéèyàn ọmọ jẹ ẹ̀mẹ́rì ẹ̀ wá kò sí nídìí gbogbo nǹkan wọ̀nyí ẹ́ ọmọ ibo bí wá gbé mọ̀lẹ̀ ti rẹ́rì ẹ̀ mọ́ agbádá <laughs> àwa náà pé mọ̀lẹ̀ wọn náà ti rọ́gbọ́n náà àmọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí sẹ́rí tí a bá ti fà níyẹn yìí ṣe bá a dà ẹ jẹ́ kó wà lójú ọ̀nà àlàáda tá a máa lo xukumul xalaali wal xaraam njẹ́ èèyàn bá gbé ní tí ọ̀dà kalẹ̀ tọ́lọ̀ lẹ́ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ìyàwó ló pè ní ọmọ ló pè ní a gbọ́dọ̀ jẹ́rú nǹkan bẹ́ẹ̀ torí náà ọlọ́nkọ́ sámẹ́ni èmi àtẹ̀yìn o nígbà mo ti clear eléyìí. ọ̀rọ̀ yànjú tí wọ́n wá ní kí n bára wa sọ lẹ́nu ọba àsìkò péréte mo ti wí gẹ́gẹ́ bó ti pé rọ̀lẹ́ la wà mo ti pín ọ̀rọ̀ náà lọ́kàn ara mi sí bí ọ̀nà mẹ́ta ń báyàwó sọ̀rọ̀ òun náà lọ lọ́rọ̀ lónìí àmọ́ tiẹ̀ kì í fi bẹ̀rẹ̀ mo fẹ́ bá àwa mọ̀lẹ́bí sọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ kò túmọ̀ mọ̀lẹ́bí ti àwọn tí wọ́n pè wá lónìí nìkan o gbogbo kó wa wa náà ni mọ̀lẹ́bí ń bi tí a ti wá kí làwọn nǹkan tí àwa náà nídìí kí wọ́n pàkíyèsí wa sí pàtàkì jùlọ nípa ọ̀rọ̀ à ń fẹ́rẹ̀ ni à ń gbéyàwó à ń sinmi lọ́kọ̀. kódà ọwọ́ àlàníyàn mi bọ́lọ̀ ń bá lásìkò ọwọ́ àbẹ́ẹ̀ àwa tá à ń lọ báwọn èèyàn ṣèjọ́ ọmọ yẹ káwa náà ránra wa létí kí làwọn tá à ń ṣe tó lúwọ ọ̀fẹ́ irú opportunity yìí náà la ní káfí ránra wa létí ẹlẹ́ẹ̀kẹta náà ni ọ wà kan ìyàwó yọ wà gbọ́ tiẹ̀ tọkọ rẹ̀ náà ta bá mẹ́nubà yọ bá tọ́jú ẹ̀ yọ máa lọ jẹ́ iṣẹ́ látàrí ìbá ọkọ àtìyàwó sọ̀rọ̀ yìí inú àwọn ojú tí ń wọ wájú mi yìí ẹlòmíì náà mọ̀ múra rú nǹkan báyìí ẹlòmíì ẹ ó ti ṣèkan ó tún fẹ́ bí àṣà àwọn ṣéèkì wa dr akorede ó fẹ́ bọ́ sí two hundred level kọ́dà àwọn dr wíńjọ́ náà gbé three hundred level làwọn wà báyìí ń tà wọ́n ẹ̀rọ àwọn tó bá fẹ́ wọ fọ́ náà ṣéèkì sẹ́kìsọ́lì ẹ̀ inú rọ̀rọ̀ tá a bá bá ọkọ̀ àtìyàwó sọ ọlọ́run ojú owó lò fáwọn náà àkọ́kọ́ ọ̀rọ̀ mi lónìí ọ̀rọ̀ yanjú ni o ilé àfa àlàwà. hadith anabuwa muhammad sallallahu alayhi wa sallam mo fẹ́ fi bẹ́yìn òbí wa sọ̀rọ̀. anabi ni ìjà akumantardawna diinahu wa khuluqahu fazawwijuhu wa fi riwayatin fa illam tafalu takun fil ardi fitnatun wa fasadun arid anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi dájú ọ̀rọ̀ kọ gbogbo bímabíma pàtàkì jùlọ àwa tá a bímọ obìnrin tí ọlọ́run ó tó bẹ́ẹ̀ pé àwa ni wọ́n wà á tọrọ nǹkan wa sẹ́mi pa àwọn kan ń bẹ lónìí sheikh láwọn ìlú kan irú tí wàhálà tọkùnrin máa ń ṣe lórí mo fẹ́ fẹ́yàwó òun obìnrin ní máa ń ṣe lọ́dọ̀ tiwọn o àmọ́ bọ́lọ̀ ti tó òun làwa tó ní ní nàìjíríà yìí òun ni pé ọkùnrin àtàwọn òbí tiẹ̀ àwọn ni kí wọ́n lọ lé obìnrin ilé àwọn òbí ẹ̀ wípé ọmọ yín báyìí ẹ fún wa ọmọ wa báyìí fẹ́ fi ṣe ìyàwó ànábì gbà yín mọ́rin ẹ̀yin òbí wa sallallahu alayhi wa sallam ẹ kílẹ̀ yìí máa béèrè bí wọ́n bá wá bá yín lónìí kílẹ̀ ànábì ni ẹ béèrè ànábì ní sallallahu alayhi wa sallam ẹ máa wọlé ẹ ọ ẹ ǹlẹ́ ànábì ní ń já àkún man tardawna dinahu sọ́kọ̀ ìyàwó ni àbí àbí ọ̀rẹ́ ọkọ ìyàwó ọmọ rìn <laughs> anabi sọlọ sọlọm ní gbogbo bímọ bímọ bí ẹni ẹmọ wọ ẹwọ ọrọ tá anabi sọ sọlọ sọlọ anabi ò pé kéèyàn fọmọ rẹ fún ẹnibọdì la igbe anabi ti ní gbogbo ẹni ọba ti wá tọrọ ọmọ ẹ máa fún anabi òwí bẹ́ẹ̀ o sọlọ sọlọ ah, bàbá tí ọmọ ti ń jẹ ọmọ là nẹbi náà ara ọ̀nà ọlọ́run tọ́lọ̀ ń se fáwọn àlùmọ́ ànábì sọ̀rọ̀ ọ̀sọ́lọ̀m òun ni pé gbogbo ń tí wo pé ọ jẹ́ ànábì jẹ́ bọ́bálá bí a mọ́ ni ọ́ òun náà bí bó ní àwọn ọmọ rẹ̀ ṣe bákan gbogbo àwọn èyí tóun bí ọ̀kan náà lọ́gbẹ̀yìn ẹ̀ bó ní kékeré làwọn òbí jẹ́ ti jọ jùlẹ̀ ọmọ ọdún mélòó là nẹ́bi táwọn òbí jẹ́ ti lọ sọ́lọ́lọ́hu àdìyẹ òsèlè torí náà ẹnìkan ò ní ní excuse àti máa bàbàrà ń tí ọ̀jẹ́ ọ bàbàrà tí ọ wà á torí ẹ̀ máa rúfin ọlọ́run yà á irú eléyìí kọ́ o irú èwo. anabi sọlọ sọlọm ni bẹ́ẹ̀ bá rẹ̀ ni ọ wá bá yín nǹkan méjì ni ẹ wò bẹ́ẹ̀ bá ti rí méjèèjì yìí anabi ní fasa wùjọ ẹ dákun ẹ̀yin òbí wa ẹ̀yin ni ń bá sọ̀rọ̀ o kí ni nǹkan méjì tá anábì ní ẹ wò sallallahu alayhi wa sallam anábì ní dínàhù wa khuluqahu ẹ wò ẹ̀sìn ẹ̀ ẹ sì wo ìwà rẹ̀ sẹ́ríkpá anábì náà sallallahu alayhi wa sallam anábì lára pé ẹlòmíì lè lẹ́sìn kọ́mọ níwá ó lè lẹ́sìn kọ́mọ jọmọlúwàbí òun là nẹ́bí fi ní tọ̀rọ̀dọ́wọ̀nà dínà hu wọ́kúlùkọ̀ amẹ́ni ọlọ́run bá ní kẹ́ẹ̀rí méjèèjì lára ẹ̀ ẹ̀sìn ìwà eléyìí táwa ń dápè tá ń pè ní ọmọlúàbí kó lójú tí gbogbo ń tá a mọ̀ níwà ni anabi níbẹ̀ bá ti rí nǹkan méjì tá anabi wínú sọlọ́lọ́hu aleyhi wa sallam anabi ní fàzáwìjú o ẹ̀fúnru ẹni náà ní tọ́ tọrọ lọ́dọ̀ yín o òun nìyàwó anabi ọ̀wá dákẹ́ sọlọ́lọ́hu àlùsọ́lá anabi ní bẹ́ẹ̀ bá kọ́ tẹ́ ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ báwa ti ń kọ̀ tá a ṣe bẹ́ẹ̀ láwùjọ wa lónìí anabi ní kí ni ó jẹ́ yẹ takunfil ardi fitnetun wa fasadun arido anabi ní tẹ́ ń kọ́ lẹ́tà sí lórí ilẹ̀. òun ni fìtínà bẹ́yìn ọlọ́lé kí ó sámọ̀ fìtínà tún fìtínà ní jẹ́bẹ́ bẹ́ẹ̀ náà ni ìtumẹ̀ náà nù ní fìtínà ń kọ lẹ́tà sí sáádùn àti wà àbàjẹ́ tí ó gbodò tí ó kalẹ̀ tí ó kàkó. ẹnìkan sọ ń jò ní ọsọ ó sì wí ó kan ò rí já tí fi lọ pé tá ń lè jáde yàn yín nísìnyí pé kọ̀sọ́ máa lé lé àwọn pé ilé tiwa o látòkè délẹ̀ kọ̀sọ́ máa lé èmi ọ̀rẹ́ nìkan rí challenge o bá a bá wí yàn yín náà tọ́ báyà àwọn ilé ọmọ jèsì lè jáde dé <laughs> àtìlẹ àwọn ń gbẹgbẹ ilé àwọn bàbá wa fọmà mufti àwọn bàbá wa pọ̀ kàdí irú wọn lè jáde àmọ́ mo rò pé ó lè difficult láwọn ẹbẹ̀rẹ̀ náà tá a bá ní tanra wa. níta nẹ́bí ń kèmí rẹ̀ ń lọ náà nù sọlọ́lọ́hu alayhi wa sallam. ànábì níbi ẹ̀ bá ti dúó níbi tóun ní kẹ́ ẹ dúó tí ó ṣe pé ní tí ó kàn ẹ òun lẹ̀ ń béèrè. takun fil ardi fitnatun wa fasadun arid kílẹ̀ yín ń béèrè lónìí ẹ̀yin òbí wa méjèèjì yóò tiẹ̀ kàn yín kódé yìí tó bá lẹ́sìn gan làdánwò yà sí yìí tó dúó tì mí bíi wánú kan tó dúó wájú mi bíi wánú kan o àfikọ́ tẹ̀ bíi tú èjì bẹ́ẹ̀ àṣẹ ọlọ́run ni wípé lẹ́yìn kárùkù fọlúwa tó dá wa àìrùkù fọmọ ànábì àdámà kọ́dà rẹ lòmíì gbà ṣe àwọn onírúgbọ̀n lọ́lọ́ mú wá gbé ọ̀fẹ́fẹ́ bẹ́ẹ̀ dá nẹ́bí ni ẹ kọ́kọ́ wò nù sọlọ́láhu alayhi wa sallam mọ̀ntàrúdọ́wọ́nà dínà hu wàhùlùkọ̀ àmọ́ nẹ́bí yẹn o ẹlòmíì nírúgbọ̀n ó ṣe súnà àmọ́ kọ̀lọ́mọlúàbí ẹnu ò tí wá láti sọ nígbà tá nẹ́bí ti wí sọlọ́láhu alayhi ànẹ́bí ni bírú ẹ̀ ni ẹ lè dúró lórí ẹ̀ pé àfún ọlọ́mọ ìwà rẹ̀ ọ̀dà àmọ́ bẹ́ẹ̀ bá ti rí méjèèjì yìí èyí tẹ̀yìn ń wá lónìí wọn ẹ̀yìn òbí wa ìwá ànábì ní fìtínà lẹ́ ń fa o ìbàjẹ́ lẹ fi ọ́ kálékọ́ kákó ìsìn ti ń ka ọ̀pọ̀lọpọ̀ ọmọ lónìí etí àwọn òbí ọ̀yọ̀ǹda rẹ̀ kọ́ lọ ilé ọkọ sí ni pé iṣẹ́ wo lọkọ rẹ̀ ń ṣe. a ó níṣẹ́ lọ́wọ́ òbí mi ò ní stéètì ní ń bá ṣiṣẹ́ àbí from experience ní ń sọ̀rọ̀ o mo ti rọ́mọ tó wá complain fún mi rí pé kí n dákun kí ni mo lè bá òun ṣe sí òun àti ọmọ táwọn fẹ́ fẹ́ra àwọn àwọn ti ṣetán àmọ́ àwọn òbí rẹ̀ ní èlò wọn fún yín níbi iṣẹ́ state government min ṣùrútì nìkáì nílé tiwa ni pé lọ́wọ́ àṣẹ federal mẹ́nu mẹ́jẹ̀mú yìgì nígbàtí ọmọ orí ọlọ́run ẹlòmíín wá lókà gan kèrí ẹ̀dàkùn se ń tọ́lọ̀ ní ẹwà nù ànẹ́bì tí wá kìlọ̀ takunfil ardi fitna tún wà fasadun àrí ọmọ tó ti ṣe tán ti ṣe tán ló wí fún o bẹ́ẹ̀ bá jẹ́ ó bí abùkátà rẹ̀ lọ́nà halali ó bí rẹ̀ lọ́nà haramu. òun ọ jẹyà ẹ̀yin náà ya lọ́dọ̀ ọlọ́run torí yìí tó fún wọn náà lẹ́skíwùsì pé ńgbà táwọn òbí mi ò ti wá gba ní a máa sí ni bí wọn náà bá lòfin ọlọ́run ntí fún ọ tí àtọkùnrin òbí náà jọ wájú ṣé ọmọ tó gun ọ̀kadà wáhùn náà ní ọkọ̀ tó lórí ṣe àìbò ń bẹ́ ń bi kéèyàn ọgbọ̀n ọ̀kadà bí ọba ti lówó mọ́tò but the main thing tá à ń sọ fúnra wa lónìí ni pé kílà nẹ́bì ni a wá kílà wa ń wá sọlọ́lọ́hùn àríyí wọ́sẹ̀lẹ̀. gbogbo ń tọ́lọ̀ ń bá kọ́ pé àwọn ọmọ yìí ó ní láyé wọn ní àmọ́ ẹ̀yin ẹ mọ́ jẹ́ pẹ́yìn lẹ́gbẹ̀gì dínà halali táwọn ọmọ yóò fi wá wà forced láti máa bí ya bùkátà wọn lọ́nà haramu torí reality nu ẹ mọ́jà tanra wa o òbí mi ẹgbẹ́ kí ni òun wá dínà wúwà hólùkọ̀wọ́ kàn ọmọ ìyá àfikọ́ parí masters <laughs> masters degree ọmọ obìnrin pé bàbá parí masters látò látò ní ó tó lọ ilé ọkọ ẹ̀dá kan ọmọ tí òun ti wá mọ̀ pé bóyá three hundred level four hundred level lọ́wọ́ ní university ọmọ pé òun ò lè dúró mọ́ torí àdámọ́ ni gbogbo òbí tó bá wá gbégi dínà fún un pé ọdẹ̀yìn ọdún mẹ́ta ọdẹ̀yìn kìnínní bí ọmọ yìí bá lọ bí a bùkára bùkátà rẹ̀ lọ́nà àhàrà òun náà jìyà o kìí ṣe excuse o gbogbo ọgbọ́n tí àwa rò pa wá gbọ́n òun àti contraceptive àtòmí àtàyíyọ sọnù kọ̀sọ́kan tó ta dànù lọ́dọ̀ ọlọ́run ọlọ́run tó rí kọ̀kọ̀ tó rí gbangba amẹ́yìn òbí ẹ̀yọ̀ tí yín kú o ẹ má ọ jẹ́ pé ẹ̀yin ni wọ́n ní àwọn ni wọ́n gbégi dínà àdáàlì fún wa. inú tí mo tún fẹ́ gbẹ̀yìn òbí wa mọ̀ràn tá ànábì ò ní ẹ wá a àfẹ́ kó wọn pọ̀ ni <laughs> àbí àfẹ́ kó wọn pọ̀ a wà ní kí ẹ̀gbọ́n ọmọ ní twenty two years of age àbí twenty one kó dódà kúrò rẹ ọmọ seventeen eighteen ṣé ara ó sì gbà tó rà gbọ́dọ̀ tanra wa pé mo fẹ́ kó gbogbo yín pọ̀ ní. ẹ jẹ́ á béèrè kí ni lànà sẹ̀ríà wa là ń dààmú ara wa èwo la bùrọ̀ kó pọ̀ <laughs> eléyìí tẹ̀yìn rò pé ẹ fẹ́ ṣènáwó ńláńlá ẹ gba tẹ́ǹtì ń kò dira wọn lọ́wọ́ àmẹ́ sọ wọ́n di halali ara wọn ìyẹn ni pé ẹ ṣe yìgì gbogbo ọjọ́ tí wọ́n bá wá ṣe tán ah, àti rẹ̀ ní tí ń wálé láti láti ilé ọkọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gba àlánsì bí àṣà tí wọ́n lọ rí yàn yín ẹ fún lálàmísì rẹ̀ ń gbà wọn ẹ mọ̀ torí àlánsì fọwọ́ pa òfin ọlọ́run lójú àfẹ́ kó wọn pọ̀ ní ẹ̀ẹ́dẹ̀yà kankan bọ́bá yìí pé ntẹ́yìn ń rò ní ti ìjọ ká kó níyànjọ káwọn èèyàn pọ̀ bá a ti máa tanra wa pé afẹ́kára yọ gbọ́ kérò ọ̀run ọmọ ọmọ tí ń jọrùn wa kí lọ́ọ́ kárọ̀ ọ̀run bíi bíi ntẹ́yìn ṣèyàn yìí bẹ́ẹ̀ bá mọ ti ń jálì kìá mọ́ ẹnìkan ò ní rántí pé ẹnìkan ń ṣe ìyàwó mọ́ bá ti dọ̀hùn ìyàwó. àmọ́ bá a náà ni hámù wa bàbá ti rìn lọ́nà haramu bí mo ti wí kọ̀ láì fi àmọ́ ẹ fa ẹ mẹ́jà fọwọ́ pa òfin ọlọ́run èyí ọmọ tó bá yẹ ká yọ̀ǹda rẹ̀ pé á ọ̀dà á so igi tiẹ̀ bẹ́ẹ̀ bá sì fẹ́ so igi àwọn àlùfáà wa wọ́n jòkó yìí bóyá ká jẹ́ ọmọ yí àwọn èèyàn ẹ̀ẹ́ mo wà ń bì kan lẹ́kọ̀ọ́ níbi ṣé bí ìjẹ̀wá àbí nǹkan àbí àti málàmọ́sù náà yìí mo ní téèyàn bá ní two thousand yóò ṣe yìgì wọ́n ní five thousand lẹ́kọ̀ọ́ yàn yóò ṣe mo ní yóò ṣe two thousand ó ṣe ń lọrin ní yìgì tí ó sọ yín di halali ara yín àwa là gbọ́ yé ọ̀tọ̀ ni wàlí máa fẹ́ kóyàn lẹ́nu jọ àfẹ́ gbàga àfẹ́ gbàtẹ́ntì bẹ́ẹ̀ bá ti ṣe haramu bẹ́ẹ̀ kì í ṣe haramu àmọ́ tí ń jẹ́ pé ẹ di halali ẹsẹ̀ nìkan hù bí ẹ bá ní two thousand naira yóò ṣe é kódé èèyàn lè bí ọba ní sàdáàkì tí ó fún ìyàwó rẹ̀ wọ́n máa jẹ sàdáàkì ń gbèsè ìgbé mo promise rẹ ọkọ ìyàwó rẹ́rìn mọ́ kí wọ́n jẹ gbèsè <laughs> àmọ́ báyìí rẹ̀ bá wà bẹ́ẹ̀ àyè ń bẹ nínú sẹ̀rí àbẹ́ kéèyàn promise ìyàwó rẹ̀ pé n ti ń fún ọ ní àmọ́ kò tí ì sínlẹ̀ kọ́dà bẹ́ẹ̀ àrùn yìí wọ́n bá sì padà wá dùn débi pé mọ́tí ẹ̀yọ̀ ń dá rẹ̀ fún yẹn mọ́ fún mi ní nǹkan kan mọ́ ọ̀ láìfi ẹ má jọ jẹ́ pé yíwọn láwa torí ẹ̀ máa kọlu òfin ọlọ́run ǹjẹ́ akùnmọ̀ntàrúdọ́wò náà dínà hu wà kólókọ̀ hu ọ̀sẹ̀wéjú hu ìlàmtẹ́fún àlòtẹ́kùn fìl àrùdì fìtínẹ́tún wà fàṣádùn àríyìtọ̀ èyí ń tẹ̀yìn òbí wa lọkùnrin nílé ọkùnrin nílé obìnrin ẹ bá wòye sáàrin yìí o ẹ òfin tọ́lọ́run ẹ lọ́kùnkúndùn o lẹ́kùn ìgbà tọ́lọ́hún náà dààmú wa tí ò jẹ́ kó lè mọ́ wa pé mọ́sẹ̀ léyìn ń pọ̀rọ̀ àládá bẹ́ẹ̀ bá ti ṣe haramu àmọ́ ẹ má torí páwa fẹ́ sàládà fẹ́ sàládà láàmọ́ wa fọwọ́ pa òfin ọlọ́run rẹ. ìran ọ̀rọ̀ kejì gẹ́gẹ́ bí mo ti promise òun ni pé àwa tá à ń báwọn èèyàn ṣèjọ lónìí inú àládà tó dáa ni. Pe, àwọn sheikh wa wọn làwọn ṣẹ̀ṣẹ̀ ń dé láti ìbàdàn nísìnyí ẹgbẹ́ tó gbé wọn wá láti ìbàdàn ọkàn wọn gbọ̀ngbọ̀ngbọ̀n ni mo rí mọ́lá abdulhakeem náà fi rí nísìnyí àbí mọ̀ pé ọ̀rẹ́ mi mọ́lá suleiman kódò tún pè mí jẹ̀ta pé òun fẹ́ rán mi létí ní ogin dákun kí n mọ́ ilé àwọn ní bí ẹ bá náà gbìn òun náà bá wà aládàtọ̀ dáa ni ìmọ̀ sùn ẹbí pọ̀ àwa tá a wà náà kábàárà wa dunnú kábàárà wa ọ̀dà àmọ́ lérí tí sọ lẹ́ẹ̀kan nìna ṣé a máa bílẹ̀mù ọlọ́run pé ìṣètò jẹnu ó dùn ni àbí àtúngbọ̀dọ̀ máa dọ́lọ̀ lẹ́bi bíi pé èyí ṣètò jẹnu ó dùn torí pé n ti ń ṣẹlẹ̀ lónìí kábẹ̀rẹ̀ láti ìlú àfa ìlú ìlọrin tá a wà yìí òun ni pé bọ́ bá di ọjọ́ ọjọ́ ọjọ́ náwó gbogbo ntí ọlọ́run ọ̀yọ̀ǹda là á máa ṣe kódà ẹni tí ń pa òfin ọlọ́run mọ́ tẹ́lẹ̀ tẹ́ mọ́ lánàá ẹjẹ́ ó dijọ́ ọjọ́ ọjọ́ náwó ẹ̀ sì mọ́ ńgbò níjà ààbò náà bá tún ń kàn dí sóńlù yọ wàá dàbí ìgbà tó yẹ pé ní ọlọ́run èsè tó jẹ́nu ó dùn á sì takò òfin rẹ̀ wọn ní omi ọtí ẹ̀sọ́ ìjáàbùnú yẹn ni yọ wá ta gèlè bẹ́ẹ̀ ni àwọn òde kan bẹ kọ́dà àwọn ò fún wọn lófin ni pé gèlè ni ẹ ta wá o ní reception yìí o kí ló dé kí ló dé bọ́lọ̀wọ̀n ọba mọ̀ gbà wá láyé ká kójọ ńjọ́ dùnú àlè kójọ bọ́lọ̀n bá wá yọ̀ǹda fún wa bẹ́ẹ̀ tí ò pé kí ti wó rí bi tàwọn kan tí wọ́n dájọ́ kan tí ó di nǹkan míì wọn lọ́wọ́ èsì tá a máa wá pa tá a máa fọwọ́ pa òfin ọlọ́run lójú nítorí ìpinnu wa ń dùn à ọ̀rọ̀ ọ̀run ni <laughs> ọ̀rọ̀ àsìkò ọ̀run ni kódà lómi ó tún sọ pé ẹ bá ń ṣe náwó ni nìka yìí lọ́ọ́ dá làásàrì bọ́bá tiẹ̀ yálà làásàrì pẹ̀lú kódà ọmọ mi lọ́mọ obìnrin tọ́jáde ńlẹ́ẹ̀rẹ́ tẹ́ẹ̀tì mọ̀ pé ọmọ yìí pẹ̀lú hijabu ni ẹ sì rogo ọlọ́run bọ́ bá dijọ́ òun àfikún náà tọ́ ètè kọ́ wá polo ara ẹ̀ síta pé àwọn èèyàn máa sọ pé bíyàn ti máa ṣe nírú ọjọ́ nínú o ẹja bẹ̀rù ọlọ́run o àlè dọ́lọ́n lẹ́bi kó nínú ó ṣe nínú wo dùn o inú tí gbọ́dọ̀ wá dùn débi pé ọlọ́run sọ nínú wo dùn náà àá fọwọ́ pa òfin rẹ lónìí ọyọ̀ ndò ní o bí ìgbà táwọn wí báwọn fọlọ́ ni a sì tó bẹ́ẹ̀ ká dọ́lọ̀ ńlẹ́bi àwa ni ẹ ká àṣẹ́sà ara wa ara ń tí mo wí lẹ́ẹ̀kan náà ọlọ́run gbà wá láyè kínú ó dùn lọ́nà àláàlì islam gbà wá láyè ẹ̀ bàbá ti se ń tí ọ̀fẹ́ mẹ́ àmọ́kọ́ wá di pé afẹ́ ṣèjọ́ àwa ju àjùjáàbùnù àwa tagèlè fẹ́ lè máa wọ́n lọ fẹ́ lè máa kan wáyà gbogbo ẹni tí ń taru gèlè báyìí jẹ́ ń kí àdìdì ànábì fún ọ sallallahu alayhi wa sallam sinfani min ahli nari lam arahuma lójú ayé ànábì àdìdì tó lẹ́sẹ̀ ńlẹ̀ ni ànábì láwọn kan bẹ́ẹ̀ àwọn ọmọ ẹ̀ná ìran méjì ni ọlọ́run ò pé mi ànábì orí wọn ìyẹn ni pé wọn ò bóhun láyé àmọ́ wọn ń bọ̀ sinfani min ahli nari lam arahuma inú àwọn méjèèjì tá ànábì ká ànábì ní káàsìyàtún àríyàtún máìlàtún mùmìlàtún aláàrù úsì hínà ka asinimatil bukt gbogbo ẹ̀ láàrin bí ìgbẹ́ wa lónìí káàsìyàtún àríyàtún wọ́n dà nǹkan búra lóòótọ́ àmọ́ òhò ni wọ́n wà ànábì lójúwe rẹ̀ bẹ́ẹ̀ o sọlọ́lọ́hu aleyhi ee aṣọ ń bẹ lára lóòótọ́ àmọ́ gbogbo ń tọ́lọ̀ ní ààbò ní ń yìí wọ́n láwọn aṣọ àgbákò kan ń jò dé náà wọ́n máa wọrú ẹ̀ wọ́n ti la igbá àyà báyìí ẹ dákun ẹja bẹ̀rù ọlọ́run nítorí wọ́n yọ̀ǹda fún wa kò lè jẹ́ excuse fún wa pé inú wa ń dùn àfẹ́ gbogbo ọlọ́run ọmọ mọ́fìn kan wá lónìí. ntí ọba yọ̀ǹda kọ̀ yọ̀ǹda ìtọ́ yọ̀ǹda fún wa pọ̀ ju ọ yọ̀ǹda lọ. ẹ̀dàkùn èyí ń ní tàwa tá ń bá àtàwa tá ń bá wọn ṣe ẹ má jà ẹ̀rí ntẹ́ fi ni pé sóun ló pè yín <laughs> ẹ̀ sì ń ṣe kọ̀ sọ fún yín pé ẹ̀dàkùn ẹ̀ ṣeun ẹ máa lọ. <laughs> torí bí ẹ bá rí pé yín ó kó báyàn kó ṣe bẹ́ẹ̀ o bọ́ba ti fẹ́ bọ́ lẹ́nu mọ́tò pé alájà ẹ̀dàkùn ìjà ìbò bó ṣe bòrí náà tẹ̀ máa bò tẹ́lẹ̀ òun náà ìborùn ẹ̀dàkùn òun dà á ẹ̀dàkùn àyọ̀ǹda yín kò tí pọ̀ jù bíyànjú bá mọ ti ń ṣe o ní tìtorí pé wọn ó kó bóúnjọ ń gbé pé òun ló pè wọ́n òun lọ́ fààyè irú nǹkan báyìí gbà wọ́n gbogbo à ń kọ̀dí sóńlù à ń ṣe kínní nílùú àfa wọ́n sọ bórun nù bí wọ́n wá so mọ́ so mọ́ gini báyìí èyí tó tiẹ̀ bàyẹn nu jẹ́ ni pé èmi àmà àwọn obìnrin mi tó yẹ pé wọ́n èrí báyìí kí jò tó dé <laughs> ó ti wá di ijó dùnú tó wá di pé òfin tọlọ́run ò ṣiṣẹ́ mọ́yà yìí èyí tó sì jẹ́ tàwọn ọkùnrin náà nu tó kó gbogbo wa pọ̀ wọ́n máa pèrún kọ́dà lẹ́sẹ̀ mọ́sálásí àti wàá ń bì kan jọ kan kèé ṣe lọ́rin o àlùfáà tí àwọn àlùfáà tí wọ́n ní wọn ó so igi náà ní pé sẹ́wọ̀n pé wọ́n ó ti mọ tàwa kan bá ti rán àṣẹ òkọ́ mọ́rù báyìí pé àwọn ọkùnrin yóò da ìjọ wa rú o èyí tí wọ́n ń sọ́rí fọgbọ́n bíráìbù wa kalẹ̀ pé tọ ẹ dákun lónìí yóò sẹ́mọ̀ pé irú òní yìí ọ̀yàtọ̀ kọ̀kọ́kọ́ sírun wọn àsìkò lónìí náà wàláì bó ti wí <laughs> àbí pé násù kan ló mú wá ẹ̀ẹ́dàkùn ọ̀sẹ̀ mọ̀ pé gbogbo nǹkan náà ni kọ̀kọ́ sírun àsìkò lónìí náà nítorí kẹnẹ̀ ẹ́ wọn ó túká bí wọn bá lọ mọ́sá kí wọn ó túká. àkórí ọ̀rọ̀ òun ni pé ẹ dákun ẹ mọ̀jẹ̀ àmọ́ wù àbí ìgbà tá à ń dọ́lọ́run lẹ́bi pé èsè tó jẹ́nu ó dùn ẹjá dúpẹ́ fún un ní ká sì dúó lóde wọn bó ti nínú owó dùn wọn. eléyìí ni níwọ̀n bá sókísókí náà ni tàwa tá à ń bá àwọn èèyàn ṣe ìjọ àtàwọn oúnjọ náà. ìwà fi àdàgbà ọ̀rọ̀ náà rọ̀ sọ́dọ̀ ńgbà ọlọ́run jẹ̀dí lọ́kọ̀ ìyàwó náà dé mo ti ní ìran ìyàwó rẹ̀ sí ọ tẹ́lẹ̀ pé kọ́bọ̀ tọ́jú tiẹ̀ <laughs> àkọ́bọ̀ tọ́jú ọ̀rọ̀ tiẹ̀ kọ́mọ jíṣẹ́ fún ọ àmọ́lọ́run wá ní wọnú òde ọgbọ̀n kẹ kọ́dọ̀ wà bá gbọ́ ti ẹ̀ náà tó bá gbàgbé ọ̀ràn létí ara sẹ́tọ̀ mọ̀ ṣe o gbá sọmọ pé wọ́n wí báyìí ń jọ ti èyí tóun náà bá gbàgbé ìwọ náà mọ̀ ọ̀ràn létí gbá wọ́n sì wí báyìí fún yín o ọlọ́run ó jọ ọ̀rọ̀rùn fẹ́yìn méjèèjì ẹ̀rí mọ̀ràn tèmi fẹ́yìn méjèèjì kọ̀pọ̀ ilé àlùfáà nìyàwó rẹ ti jáde ọmọ àlùfáà lọ́fẹ́ẹ́ yóò jẹ́ kí iṣẹ́ ntí ó ṣe ọ̀rọ̀ ọ̀rùn pẹ̀lú ògbó ọlọ́run a máa gbọ́dọ̀ máa ránra wa létí kọ́dà bí yẹn já àfáà náà bọ́jọ́ máa àfáà náà ká ránra ẹni létí ò ṣe kankan àkọ́kọ́ ọ̀mọ̀ràn tí ń gbà yín ni pé àwọ̀ ní tàn yín o torí kò sí ẹ̀tàn nù tá nàbì mú wa sọlọ sọlọ wípé ẹ ni inú yẹn máa dùn síra yín dúndùndùndùn nílé olóyin o ẹ̀rí marital life kò lè máa dùn jojoojúmọ́ o the bitter truth you know. ìwọ ma imagine lọ́kàn rẹ nísìn ṣé báwa náà ti wà báyìí rí àbí <laughs> àwọn ṣéèkù wa àwọn jẹ̀jẹ̀ pẹ́ mẹ́jà wa lọ <laughs> ọmọ imagine nísìnyí pé kí ló lè fa kémi pẹ̀lú rẹ̀ ọjà ibi <laughs> tí mo fẹ́ràn rẹ̀ dé ẹ̀ ibi tí mo rí lójú yẹn náà nù òun náà mọ ẹrù omi tóun náà jókòó ń pè ìjà kò ṣeé ṣe bọ́ bá ṣe pọ́ lọ́wọ́ exempt ilé kan pé ẹ̀yin ò ní jà kò ní sí àṣọ ilé wo lọ́yẹ kọ́ lọ́wọ́ exempt ilé anabuwa muhammed sallallahu alayhi wa sallam anabi náà ní gbólóhùn àṣọkọ̀ láwọn ẹ̀yà ńlá wa. Ah, Umaru wọlé ń jọ́kẹ́ tí ń kọ̀m̀plẹ̀ rọ̀bí Allahu anhu pé eh, eh, àwọn ìyàwó wa ń gbà ta wà Mẹ́kà àwọn ò rí báyìí nígbà wọ́n sì wá papọ̀ pẹ̀lú àwọn ará Mẹ̀dínà àwọn náà wá gbọ́n mọ́ alọ́wọ́. Ànábì ni sọ́ra àwọn tí ń bẹ́nu léwu nítawọn náà ń wí fún mi kò tó dé. <laughs> Torí náà àwọn ò ní tàn yín o alùsùn lè tàn yín. <laughs> Ìgbà tẹ́ máa fi gbọ́ra yín Ọlọ́run ó dùgbà tí gbọ̀ngbọ̀ngbọ̀n àmọ́ kò lè ṣe kọ́ mọ́ wáyé ẹnu bọ́ bá wá wáyé bẹ́ẹ̀ sì máa manage crisis òun ló kù ìfẹ̀yìn méjèèjì márùn bẹ́ẹ̀ ti jókòó yẹ gbàdéhùn láàrin ara yín ọlọ́run ó jọ ọ̀rọ̀ wípé kọ́dà àwọn òbí ẹ̀yin méjèèjì ni wọ́n súnmọ́ yín jẹ lòmíì lọ. Lo ẹni lẹ́ẹ̀níyàn láàrin ẹ̀yìn méjèèjì pé wọn ní bá yín dá síjà gbogbo ìgbà tọ́lọ́ bá ní ẹjọ́ wà pọ̀ ọlọ́run jẹ́ kẹ́ pẹ́ fúnra yín ó ní the strong determination but tí yẹn bá ti wà so determined ah yóò ní gbádùn sẹ́ríjọ́ tó bá ti ń di pé ní ẹ pé kí ló kọ rẹ abdulgafar ẹ pé abdulgafar ẹ lọ́rọ̀ òun afẹ́ sọ lálẹ́ yìí <laughs> àdánwò ni o e ọ̀rọ̀ tí ń rún lẹ́hùn ẹ fún ẹ ní àwọn alájẹ ó dé láti ìbàdàn ní <laughs> lọ́la kí wọ́n wá sọ àdánwò ni kò sọ́ọ̀bù pọ́blẹ́mù yín yọ ma compound ẹni ọlọ́mọdé compound problem ara wa ẹ wọ́nà tẹ́ fi ma manage crisis àárín ara ọlọ́run níjọ́ pọ̀ àmọ́ kò possible kò mọ̀ sí rárá bọ́ba ti wá ń wáyé pàtàkì jùlọ ọkùnrin àwọn ìyàwó ní bínú pé ìtafẹ́ wì tàǹkọ́lọ̀ náà lọ dọ́kùnrin ó sì máa tóun dá mọ́ òun náà lọ dá obìnrin ó sì máa tí òun dá mọ́ nígbà alukùránì ti wá sọ fọ́ wa pé wàlẹ́ ìsà dákẹ́rú kàlẹ́ òǹzà bẹ́nìkan bá ń sọ fún wa pé gender equality lónìí àbí ọgbẹ́nu ẹ̀sọ́ wọ́lọ́mọ̀rọ̀ sọ ni àbí alukùránì obìnrin àtọkùnrin ò se déédéé àmúkálukú ló ní qualities tiwọn bá alukùránì ti tónu ẹ̀rínú kọ́lítì tọ́lọ̀ ń dá mọ́kùnrin òun ni àlàákìlù èyí tọ́lọ̀ ń dá mọ́bìnrin lárúbáwá ń pè ní àlàápífà kí ni ìyàtọ̀ méjèèjì ìyẹn ni pé bọ́rọ̀ bá délẹ̀ kéyìn owó bo ní ọjà sí kó ṣe kí ni ìdí ń já kílù nù pé bí n bá bínú ìtẹ́ kí ni outcome ẹ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ jáde yìí nísìnyí pé n bá sọ jáde tán kí ni result yẹ ọlọ́run máa bùn ọkùnrin lẹ́yìn o ju àwọn ẹ̀yà ẹ má bínú ẹ̀yìn ìyá wa o òun ni iṣẹ́ ò fi pọ̀ lọ́dọ̀ tiẹ̀ mọ́lá abdulgafar òun lọkùnrin fi gbọ́dọ̀ jẹ́ ni ńjọ ọkùnrin náà bá ti wá di pé àjọ náà tán bí owó ni ah. <laughs> ọlọ́run ṣàánú ọkùnrin bẹ́ẹ̀. wọ́n ló ní sùúrù tí ó pọ̀ gẹ́gẹ́ bá nẹ́bí ti ní sùúrù fáwọn ìyá ńlá wa sallallahu alayhi obìnrin átífà là ń emotion adamani àwọn máa ń behave emotionally púpọ̀ gẹ́gẹ́ bí tọ̀bí àwọn especially jẹ́ àṣírí kan fún ọ àṣírí ni o àmáwé gbowó àṣírí àwọn <laughs> psychologically tóbìnrin bá wà nígbà tí ń ṣe haibọ rẹ̀ lọ́wọ́ ọgbọdọ wà very careful ntí ò tó binu yóò binu gbà òun lọ́pọ̀lọpọ̀ yẹn mọ̀ ní ọkàn máa ń máa jà wọ́n máa ó ti mọ̀ pé nature tiẹ̀ lásìkò yìí sùúrù rẹ̀ ó increase yẹ torí pé emotionally obìnrin sọ̀rọ̀ handle ní situation bẹ́ẹ̀. ètò wọn ara ẹ̀yin méjèèjì létí kinní kan àti gbogbo ẹ̀yin tí mo láwọn àtẹni ọ̀fẹ́ level àti 200 hundred àti three hundred àti four hundred sáà mẹ́jù four hundred lọ o torí wọ́n ń gbé àfa kan wá fẹ́ yàwó mẹ́sàn-án àfa àtẹ̀wò ń tiẹ̀ àfa àtọlọ́run àbí tẹ̀sù àfẹ́sù àwọn àfa wa láfẹ́sù ni torí ẹni tí bá ti ń tayọ òfin ọlọ́run ọ̀gbọ́dọ̀ já fọ́ ọlọ́run but nations ti ń sọ ni pé gbogbo ẹni ó ti níyàwó àti wọ́tọ́ ṣẹ̀ṣẹ̀ fẹ́ fẹ́yàwó àtẹni tí ó tún máa fẹ́ ẹ gbọ́dọ̀ máa ránra yín létí kinní kan ṣẹ́rí kí ọ̀rọ̀ délẹ̀ láàrin ọkọ àtìyàwó ìmọ̀ átífà emotion lobìnrin fi sọ̀rọ̀ ni àbọ́kùnrin náà ni ó fi nǹkan míì sọ̀rọ̀ ni tí ń bá ti fi ń di pé ẹ̀ ìsìgbé ń fi ọtẹ́lẹ̀ náà o kódà ní tìtorí pé kò ṣe é sí ẹ gbọ́dọ̀ máa ní at the back of your mind pé kí wọ́n tó bí ẹ̀yìn méjèèjì nínú lọ́wọ́ ìlú àfúrì lọ́lọ́run ti kọ́ pé lámọ̀yìn lọ́kọ́ lámọ̀yìn ẹ dákun gbogbo ẹni tí ilé rẹ bá ń dàrú nítorí ọ̀rọ̀ yìí kò fura sí i kéyìn kómìnrin ọ sáré máa rò àbí kọkùnrin náà sáré máa rò pé ó oh, tè bá ṣe pé àwọn tí wọ́n ní kọ́dà bóyá pé wọ́n fi fún ọ náà inú kádàrà tẹ̀yìn méjèèjì bẹ́ẹ̀ bá tí wọ́n ń mọ̀ ẹ mọ̀ mọ̀ pé gbogbo ohun tó bá ṣẹlẹ̀ á parí ẹ̀ náà solution kọ́ ni pé a máa wá rán rẹ ní létí ọ̀rọ̀ bànújẹ́ pé ǹsìn fẹ́ fi ọ́ so iye bá ṣe pé bàbá kínní iye <laughs> bá ṣe ya kínní níjọ́ téèyàn bá ti rán rẹ ní létí irú eléyìí ń mọ̀lẹ́bí ni ò dùn mọ́ o. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì àbí kẹta ìrántí dáadáa mọ́ pọ̀tẹ́yìn ni ń bá sọ̀rọ̀ nísìnyí méjì àti gbogbo ẹni tí òun náà bá fẹ́ẹ́ wọ lẹ́vù mi tó náà mọ̀ sàǹfààní níbi ìtàbàbà yìí sọ yìí àwọn ẹlímẹ́ǹtì mẹ́ta kan bẹ tálkùránì kẹrìmù ní àwọn lòpómúlérò ilé tọ́lá làáfíà ní ẹ̀bá fẹ́ build a family tí ìdùnnú ìfọ̀kànbalẹ̀ ọ wà ń bẹ́ àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ju rẹ̀ fún yín kọ́lá ń sọ ayà tẹ́ ti rí tẹ́lẹ̀ mọ́ tún tún kà nínú sọ́rọ̀ tó rome sóràtù rómù pé àyà 21 bọ̀ sóràtù rómù lọ́wà olúwa ní a'udhu billahi minash shaitani rajim bismillahi rahmanir rahim wa min ayatihi an khalaqa lakum min anfusikum azwaja litaskunu ilayha wa ja'ala bainakum mawaddatan wa rahmatan inna fi dhalika la ayatin liqaumin yatafakkarun gbogbo létí kan bá ti mése nu mẹ́tẹ̀ẹ̀ta yìí ọlọ́wọ́n dá padà torí alukurani yóò yé wa pé àwọn pílàsì happy marital life nù ẹ bá gbọ́ pa àárín lọ́kọ-láyà kan dùn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ní mẹ́mẹ́ bọ́kàn bá ti kó ń bẹ́ àbí mẹ́tẹ̀ẹ̀ta ò tiẹ̀ wá sí àdánwò ni kílà kọ́kọ́ olúwaláwa la ṣe bẹ́ẹ̀ nú àmì àwọ̀ ọlọ́run ni bọ́kùnrin bá fẹ́ fẹ́yàwó kọ́ fẹ́ ọmọ èèyàn ẹgbẹ́ rẹ̀ náà má fẹ́ràn kó mọ́fà alìjànú ẹlòmíràn láwọn ṣiṣẹ́ débẹ̀ ní kọ́dá alìjànú là ń fẹ́ nísìn ọ̀tàkọ̀ alukurani o wàmí náà ayá ti yá kọ̀lákọ̀lá kún mẹ́n àǹfùsì kún àṣùwájà èèyàn ní kò fẹ́ èèyàn alìjànú ní kò fẹ́ alìjànú kọ́ ẹranko náà máa sọkọ ẹranko olúwa láàṣẹ bẹ́ẹ̀ lè tẹ́sùkù nú ilẹ̀ ìhà tìyàwó rẹ̀ nù. No láti lè pé kọ́ ẹ lè rí balẹ̀ ọkàn lára àwọn ìyàwó yín sẹ́rí gbogbo obìnrin tọ́lọ̀ ń bá ṣe ní sákànù fọ́kọ ẹ̀ oko oríire kí là ń pè ní sákànù ẹ pé ìwọ náà kéwu ẹ bá ọmọ sunkún sunkúnù ni pé ń tọ́ dákẹ́ wọ́ọ́rọ́ tára rẹ̀ balẹ̀ ẹ̀yin ọ̀rẹ́ rẹ̀ mo fẹ́ fún yín lásàámẹ́ǹtì kan ẹwu mọ́lá abdulgafari lẹ́yìn ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì nísìnyẹ́ rí pé yọ yàtọ̀ torí pẹ̀lú ògo ọlọ́run yóò rí sákànù lára ìyàwó ẹ̀ ìyẹn ni pé yóò rí balẹ̀ ọkàn ṣe rí gbogbo ẹni tí sẹ́mọ̀kẹ́tọ̀ bí ọkùnrin ni pé èyàn fojú wí tó pọ́ńta kọ́ra bí ò ju pé kéyàn ọmọ wa mọ́tò lọ títì kí wọ́n búyàn lè bú téyàn ò ní mọ̀dí rẹ̀ <laughs> ẹ èmi àti mọ́là múmínú oníṣe ń wa mọ́tò lọ́jọ́ kan lọ́nà àdúgbò kan ìfẹ́ dákọ̀ àdúgbò yìí a sì pé professional driver ni wá àwa náà mọ̀ wà ní ọba aláwàdà taxi driver ọláwàdà nígbà tí ó tẹ̀ wá ṣe ẹ má lọ kọ́ mọ́ ń kéwú lé ọ̀dà á lọ kọ́ wọn. <laughs> nínú àwọn ebú tó kéré nu o ẹlòmí ó bú yàn lé ebú téèyàn ó wò pé kí ni mo gbé ọ nínú tó kéré nu ẹ̀yìn ẹlòmí ó rí ìṣòro tó ju bẹ́ẹ̀ lọ́ńtà bọ́t kò sí ń tọ́ da fọkùnrin bíi kó délé àbí kọ́kàn rẹ̀ náà máa sọ fún pé tí n bá ti délé ọmọọ̀rọ̀ tí ó fi gbé gbogbo kíní ikú lára mi ìdùnnú ìdùnnú tẹ́ḿpárárì kan kọ̀ wá náà amẹ́ni tó ṣe pé inú rẹ̀ ń bàjẹ́ bọ̀ láti ta àyà ṣèkànà ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin bẹ́ẹ̀ wọ́n gbà lójú ń ta àbí nǹkan kan ṣe é ní ta ọwọ́ afẹ́ ń sunkún gan ọwọ́ afẹ́ wọnú ilé ara rẹ̀ wọ́n sáré nù tọrọ ọmọ ẹni tó gbélé yọ kàn fún yín ìgbà wọn ò ní gbá yín díẹ̀díẹ̀ náà pọ̀ ìbànújẹ́ wà kún un. ìbànújẹ́ àbí pé ẹwà ẹwà ìbólẹ́rìn lọ ẹ má mà kó bẹ́ mi o ẹ má kó bẹ́ mi àtàwọn ọmọ mi o kò sí sákànù nù <laughs> bẹ́ẹ̀tù nù kò sí ṣe ọlọ́run ó ṣe ìyàwó rẹ̀ ní fún ọ ya àwọn wa fún jẹ wọn létí wa sallallahu wa sallam rí máa rí tẹ́rù máa anabi wa ní gaaru xira malaika jibirilu wa ba kọ gbọpẹ nìkan ríru ẹrí ẹrú gbọdọ bá ẹrú bá anabi sallallahu alaihi wa sallam but kí ni ó gbé kíní ikú anabi khadija anabi dele ó ní kọ́rẹ́jì àti sọ gbogbo tójú rẹ̀ rí ní gaaru xira fún yàwó ẹ̀ bá ti jókòó yìí gbogbo wa la ní kọ́rẹ́jì àti rojọ́ dele bá délé bàbá yìí lọ́sẹ̀lẹ̀ ń wa lónìí ẹlòmíràn pa á mára nu torí pé tí ó tí ó burú jù ní òtún ní òtún fi lé fún kò sí sáka nùnú bọ́tò obìnrin rere òní ọjọ́ Khadija radiyallahu anha ìyá ńlá wa Khadija kò kìí ṣe pòun náà lágbára kan bì kan àmẹ́wò tóbìnrin ní ọ wá pe ọkọ rẹ̀ anabuwa Muhammad sallallahu alaihi wa sallam ìwọ̀n ara anabi léjì ń ta anabi náà mọ̀ tẹ́lẹ̀ a á òun ọmọ ń tẹ́lẹ̀ rí o àmọ́ ẹ̀fọkàn balẹ̀ irú yín kábúrú ọ̀bà ẹ̀yin tẹ́ ẹ máa ṣe báyìí ẹ̀yin tẹ́ ẹ máa ṣe báyìí ẹ̀yin tẹ́ ẹ máa ṣe báyìí obìnrin rere inú ànábì náà wá ń dùn sọlọlọ ọsọlọ wọn nígbà tádìjà àkàdíjà rí i pé òun ò tí ì délẹ́bù tóun fẹ́ níbi kóun ó gbé kinní ikú lára lóní mo ní kọ́sìn kan ó dàbí kọ́ mọ̀ ń parun tẹ́lẹ̀ rí i ṣé kájọ lọ́ọ̀dọ́ òun ló mú ànẹ́bì lọ ọ̀dọ̀ wárakọ̀ bí nàúfà wárakọ̀ lọ wá tú pẹ̀pẹ̀ rẹ̀ wá ànẹ́bì pé a orí ni tó rí irun tó wá bá ànẹ́bì musa lọ wá bọ̀ yìí ṣé bẹ́ẹ̀ ni wọ́n rí fọkọ rẹ̀ àbí ọkọ rẹ̀ ọ̀sáré nujú ogun tí ń ṣe kó tó wọlé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì from experience wọ́n bá ń rojọ́ ẹlòmíì ọdọ̀mùtí ọdọ̀ onírìnkùnrin kò sí sákànú ńlẹ̀ rẹ̀ ni o yọ wàá fẹ́ kó yẹ pé nígbà tó wọ́n bá fi wọlé wọ́n ti fẹ́ sùn torí pé ńgbà tí wọ́n bá sílẹ̀kùn fún náà tí wọ́n kọ̀ wí ni pé olórí bu bàbá yín wọn ti dẹ̀ lọ sílẹ̀kùn fún bóun náà bá bá wọn tí wọn èso olùsí yín mo rò pé ti sùn nìyẹn ọlọ́run kọ́ sọ wa ń bi irú ilé burúkú bẹ́ẹ̀ a ń bẹ ẹ mẹ́jà tanra wa tọ́pọ̀ òun lẹ́lọ́mí ó kú wa from office yọ wa lásẹ̀mblì kan tí ó lọ gbogbo ẹni tí máa ń gbádùn lé lọ́ọ̀pẹ́ lásẹ̀mblì gbogbo ẹni tí máa ń gbádùn lé ọwá kó ẹ eh, ńgbà tí yẹn lọ bí iṣẹ́ láti seven ọwá <laughs> close in fọ́ ọwá darí sàṣẹ́mílì odi ten lálẹ́ à kàsára wàláì tí ilé bá dùn tí sákànù tọ́lọ̀ ní kí obìnrin ọ jẹ́ kò ní rí bẹ́ẹ̀ tọ́ wàjá alábẹ́yìnàkún mawaddatan wa rahma èyí ń kó ẹ̀yìn méjèèjì sínú pílà ẹlẹ́ẹ̀kejì tẹ́ gbọ́dọ̀ jẹ́ kó miss mawadda àwọn àlùfáà wa tí wọ́n wa ń kéwú wọ́n já mọ̀ pé mahaba ìfẹ́ náà ní jẹ́bẹ́ ẹ́n àmọ́ wọ́n ní bí a bá pè nǹkan ní mọ̀ wá dà ọ wà ní at a higher level ó ju ìfẹ́ lásán lọ alukurani ń bá ká ìwà sọ̀rọ̀ mọ̀ wá dà al wí naturally mo bọ́tọ̀lúwa lọ gbọ́dọ̀ ní mọ̀ wá dá rẹ̀ ìfẹ́ tí ẹ gbọ́dọ̀ wá àti higher level ìwọ náà ọgbọ́dọ̀ bó ti fẹ́ràn rẹ ọkùnrin tọkọ ẹ gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ ntí ń jẹ́ kí tutù nù ló wí wàjà kún mọ̀ wá pílà ara yín. gbogbo létí ọba ti tí ọkọ ọmọ fíìlì ntí ń báyàwó ẹ bí èpò ń lọ bá àdánwò ni. ilé ọmọ wa jó àbí kíní kan ọmọ ṣe ń bò mí ẹlòmíì ó fò wíńdò jáde <laughs> ìyàwó sì ń bẹ ní inú nígbà tí ọ̀sánú ọkàn rí ń rí i pé ìmọ̀ bí àbùkátà mi lọ́dọ̀ eléyìí dé ntọ́ bá bá a kọ̀ gbàpọ̀ bá òun gbogbo ẹni ọba láàánú ìyàwó ẹ ìyàwó tí wọn náà láàánú ọkọ ẹ ẹ gbanú àwọn nǹkan wọ̀nyí ni pillars mẹ́tẹ̀ẹ̀ta talukora ni ju asakan almawada arrahma ọlọ́run ó jẹ́ ọ ẹ̀yin méjèèjì o ọlọ́run ó jẹ́ ọ tiwa náà ọjà ìwà ńlẹ̀ tiwa wà ńlẹ̀ àwọn àfa ọlọ́run ò ní jẹ́ ó allahu ta'ala. mala Gafar, ọ̀rọ̀ tí yín gbọ́dọ̀ pọ̀ pé mò ń rí tàwọn ti tẹ́lẹ̀ ní amẹ́yìn lẹ lónìí àtìyàwó rẹ̀ náà olúwa sọ ayanu al-Qur'an al-Karim tí ó rújú ar-rijalu qawwamuna dákun ìyàwó farabalẹ̀ kó gbọ́ àrin dáadáa gbogbo ọ̀làjú tí wọ́n fi fẹ́ kó bá obìnrin òun ni ààrẹ ni pé gender equality kò sọ́gá inú ọkọ àti kíni àtìyàwó bẹ́ẹ̀ olúwa kò rújú olúwa ní bọ́kọ àtìyàwó bá wà nílẹ̀ ta lọ̀gá àrùjálù kọ̀wàmúnà alẹ́ sẹ́rí gbogbo obìnrin tí ń bá ń lè fẹsẹ̀ lélẹ̀ dákun ẹ̀yìn ìyá wa ọlọ́run níjẹ́ rí bẹ́ẹ̀ o ọmọ wa tá à ń sí ìyàwó rẹ̀ lónìí náà ọlọ́run ní ṣe bẹ́ẹ̀ o tí ń bá lè sọ pé à wọ ta ni ń jẹ́ bàbá kìnní tóun bá wí fún ni ó ṣe àkọ́dá balùkọ́rá ni ti tó kọ́ pé à òun kẹ̀ obìnrin yóò tún máa pé ọkọ rẹ̀ náà nu òun kẹ̀ níbo wọn ti ń bá kìnní bọ̀. kí ni ọ́ ń bolo ti ń bọ̀ jẹ́ rán létí ìyá ńlá wa Khadija once again kí relation ìyá ńlá wa Khadija sa nabi sallallahu alaihi wa sallam before and after the marriage kí gbogbo obìnrin ó fi tají kọgbẹ́kọ̀ al-Qur'an al ní modern language léde tòní bóòlà nẹ́bí rí sí Khadija radiyallahu anha eh? employer sí. Si, employee ni ta ni employee anabiwa muhammad sallallahu alaihi wa sallam ta le employer rẹ ìyá ńlá wa khadija ṣé nǹkan èyí ń ju nǹkan ká ju yìí ń lọ ẹlòmíì àṣírí wọn kàn bò ń lé wọn ju lé àwọn ọkọ rẹ lọ lásán òun lọkọ ò tó nǹkan kan lójú ẹ mọ khadija lọ gba anabi ṣiṣẹ sallallahu alaihi wa tí ó máa sanwó oṣù fún un ọlọ́run sì padà wá kọ́ póun náà ni ó padà di ni ó padà di ọkọ rẹ̀ ẹ wá ní rí gbọ́nú tàǹbì kan pé ìyá ńlá wa kàdíjà wá ń ràn nẹ́bì létí ìjà kan wá ṣẹlẹ̀ pé à ó tó kẹ́ ẹ mọ́ ṣe kíní sí wa lónìí <laughs> ẹ rántí gbà táwa ń fún yín ní kọ̀ rí obìnrin rẹ̀ nù tí ń bá ń lè pé à òun lòun pàṣẹ ń kọ̀ dáa. but at the same time gbogbo ọkùnrin tó bá wá fẹ́ lò yíò náà tí ọmọ fi ń yan obìnrin jẹ ọlọ́run ọ̀gbà o àyà kan yìí náà tó lùwà fi lóun fi ọkùnrin ṣe kò lè à wà kí ọ̀gá méjì ò lè wà nínú mọ́tò ẹ̀rọ obìnrin dáadáa òun ni gbogbo yóò fira rẹ̀ lẹ̀ yóò gbà fàfọkọ rẹ̀ lórí bọ́lọ̀ ti fẹ́ àmọ́lọ́wọ́n ò pé kí wọ́n wá sọ ọkùnrin di pé yes wọ́n ti ní under control mi lọ́wà lọ́jọ́ ànábì sọlọ́lọ́ ọ̀rọ̀sọ̀lọ́ àfa abdulgafar wọ́n wá bí àwọn ìyá ńlá wa aisha precisely rọ̀bí ọlọ́run á ní àpé bá ànábì bá wà ń ta àmọ́ bí ti máa ṣe bọ́bá wà nù lé kí ni máa ṣe ìpèsè wo nìyá ńlá wa fún àwọn tó wá bí wọ́n ní ànábì kí ni máa ṣe nù lé sọlọ́ كان يكون في مهنة أهلي كان يكون في مهنة أهلي ọ̀gá gbogbo wa yẹnyẹ wọ́n ní ta nẹ́bí máa ṣe tẹ́yìn ọ̀mà tó bá wà nílé pẹ̀lú wa gbogbo ṣẹ́ ilé ní máa bá wa ṣe sọlọ́lọ́hù àríhì wọ̀sẹ̀lẹ̀ ìgbà kìíní wa ibi tó fẹ́ gbé ò nílé gbé ọ̀yà kò ń jẹ́ ń gbé kí ló burú mẹ́ kéèyàn mọ́ ríra rẹ̀ pé wọ́n lè mi lọ̀gá a máa wá pàṣẹ tí ó tí ó fà nira torí náà ọjọ́ ti lọ pọ̀tẹ́lẹ̀ tí ọlọ́run ní ká bá yín sọ yìí náà ọlọ́run jẹ́ gbọ́ ọlọ́run jẹ́ gbà yóò jẹ́ rí lò gbogbo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tálùkùrá ní ká yìí ọlọ́run jẹ́ kọ́ wà ní fámìlì yín gbogbo àwa tí bá wọn dunnú yìí náà ọlọ́run jọ wà ní fámìlì tẹnìkọ̀ọ̀kan wa náà gbogbo ẹ̀yin ọ̀rẹ́ rẹ̀ aṣàdúrà fẹ́yìn náà o assalamu wa rahmatulahi wa barakatuh. وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خيرا kọ́lọ̀n kọ́ bá san àwọn dókítà wa ní ẹ̀sùn olóore a rí pé ọ̀rọ̀ tí wọ́n bá